Bùrẹ̀ tí ó ra agbádá yìí. Ṣé ẹ̀fọ́ agbádá yìí pọ̀? Ó yẹ kọ́kọ́ bọ̀. Ẹ̀bẹ̀ ẹ̀bọ̀. Ẹ̀bọ̀. Inú yín bìrì. Fábalẹ̀ fẹlẹ́lẹ́ ní ojú àti fún àkọ́tọ̀ yẹ kó fún wa ọmọ ìwé ewu mi ṣá. ṣùgbọ́n bí mo yẹ òun kù sí iwájú pẹ́ ni tóbi ṣé kó má payọ ni. olórí burúkú ni ẹni olórí burúkú ni ẹni wàrà ló kárí glove ni wẹ́n mi fún ìyá àgbọ̀. let's go please. let's go olóṣìwò. Ah. ẹ bá kọrin ọpẹ́ o ayé ti bàjẹ́ o ẹ bá kọrin ọpẹ́ ni o àbẹ̀dọ̀ yẹn ká ní mẹ́ra movement ó lè yàrá ìjọba yẹn kà ló. mo lè kà sí i. ẹ má pa àná tó fi ṣe ń kẹ́ máa pa àná ni. abẹ́rẹ́ ṣe smart tó nínú iṣẹ́ yìí kò sọ fún mi pé ìbọn hùkùn ẹ lọ́wọ́ bàbá dúró ọ̀pẹ kí ló fẹ́ kó ṣẹlẹ̀ náà tí nǹkan bá ṣe báwo ló fẹ́ kí n fún ìwé náà. wọ́n disappointed. and you gbọ́ mi kò gbọ́ mi for the last time mi mọ problem tó ní lórí pé wọ́n pààyàn wọ́n pààyàn pààyàn ṣò fẹ́ kẹ́ni tẹ́ lọ bá tó fẹ́ kó pààyàn tó o bá yára pààyàn wá pa ẹ́ níṣẹ́ yìí kò lísì kò gbọ́ next time tó bá tún wá complain nínú ilé pé wọ́n pààyàn wọ́n pààyàn. sorry sorry woman sorry okay guys well done I wish everybody all right. mo fẹ́ rí yín fún kankan you are very very important ṣe rí omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀ that is to say bá ṣe ń pín owó tẹ́lẹ̀ àní máa pín bẹ́ẹ̀ mọ́ nísìnyí báyìí èmi máa gba forty percent èyí náà máa gba forty percent èdè máa pín twenty tó kú fáwọn tó wà ní. àwọn mẹ́fà ya ẹ̀ka tó lórí burúkú lé ọ̀gá ni wọ́n ń ja iye ọ̀gá. àtọ́júmọ́sọ̀ ah, lè jù wá lọ ni. burúkú lẹ́nu òfẹ́ òfẹ́ òfẹ́ wọnú mi. níbi iṣẹ́ ọ̀dọ̀ tó ti fa mi. àwọn ẹ̀dùnkùn lọ́wọ́ tó ti sísè ọ̀gá ẹ̀ not gonna wait But no man And pápá bora, bẹ́ẹ̀ gbọ́ sáré kẹ̀. Ẹ̀nà pápá bora. nǹkan ṣàdédé ká má bàrúkọ yìí ṣàdé ṣàdé ṣàdé ká má bàrúkọ yìí ṣàdé. sọ fún mi kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ jáde lẹ́nu tí ò mọ́pọ̀lọ́ wa kí ni pọ́blẹ́mù ẹ̀ pẹ̀lú pé wọ́n pààyàn wọn ò pààyàn lọ́pẹ́ṣọ̀n sọ fún mi náà lójú ẹ̀jẹ̀ níbi tẹ́ everybody ti ń sàṣàlà fẹ́mi ẹ̀ ẹni yàrá lògùn gbé ni mo sọ fún ẹ ní gbogbo gbà ìdíṣẹ́ tá a wà yìí wàá sàsálà fẹ́mi ẹ̀ ni kò sẹ́ni tó fẹ́ kù tó o bá pa wọ́n wá pa ẹ̀ tó bá dúró nígbà tó bá tó bá tiẹ̀ máa pa ẹ̀ kó dá pa ẹ̀ lọ́tọ̀ kó pa ẹ̀ kó máa lọ kó máa pa àwọn guys mi torí gbogbo complain òsì tó complain ti fẹ́ pọ̀ jù òun yọ̀ nínú àwọn ayọ̀rún wà lọ́wọ́ ẹ̀ tó yọ̀ máa yọ̀ yọ̀ òsì orí burúkú sí mi lọ́rùn mọ́ mi ní interest mọ́ kí ló sọ ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ ni mo sọ fún ọ jẹ́ kejì tí màá bẹ sọ eléyìí á change ṣe ọ ayọ̀ ẹ ti pọ̀ boss ẹ try láti understand the man we're talking about is my father. and so what. wọ́n ti sọ fún mi mo ti gbọ́ ìgbà tó jẹ́ bàbá ẹ̀ ń ó jẹ́ ìyá ẹ̀ tó dẹ̀jẹ̀ lórí lórí bẹ́ẹ̀ wá pàdánù ni. my biological father. orí burúkú lọ biological lójú kú biological ló rẹ kó wá jalè biological ló sọ ẹ̀dọ̀ lọ́ṣà a lot of lọ bè lọ́wọ́ wọn ọ̀dájú ni iṣẹ́ ń ṣe o. i'm just doing it for fun no my family first family is family. kò ní dáa fún ẹ kò ní dáa fún family ẹ iṣẹ́ tèmi profession tèmi tèmi yàn láàyò oníwọ ló ń ṣe for fun òun fi ayé tèmi ṣeré òun fi iṣẹ́ tèmi ṣeré wọ́n fa ayé ẹ̀ta káyì mi ò fún ẹ lóríkì ìwọ ló fún ẹ lóríkì bí gbogbo àdẹ̀mọ́ kí wọ́n ló fún ẹ lóríkì èmi Ṣadé Kesh ọmọ tí òwẹ̀ tó ń dán olóòwẹ̀ ò ń dán oníṣẹ́ olè oní nínú DNA ẹ ló wà sókè ló dá láti sọ. So púpọ̀ lásán. Okay. No problem. No worry. Ah, okay. What is she? é ṣe o. Ó ti ṣe é ṣe o. Náà ó ti ṣe é ṣe o. Ìwà gbọ́pọ̀ ẹ̀. Abẹ́rẹ́ á lọ. Ọ̀nà ògùn tó di. Àìnílò àìníbọ̀. Lọ́wọ́ lẹ́nu. Ogún o! Ogún o! ògùn onírè ọkọ má pa wá o ọ̀tá wa ni kò pa àṣẹ má pa wá o àwọn ẹlẹ́mì wa ni kò dojú wọn bá àṣẹ ògùn alábẹ́míyì àbínú lójú àbínú lẹ́nu á fìkan ṣáko á fìkan wa ni kò yẹ̀ sí gbọ́ àṣẹ ọ̀tá wa ni kò yẹ̀ sí kòtò àṣẹ. Guys, are you ready? You are ready, Mom. Yes. Okay. Are we cool? Yes. má gbàgbé foster kẹta. Àfàlẹ́ kan lẹ́sẹ̀ orí kan wà lọ́rọ̀ kìlọ̀ fún ọmọdé ọ̀hún. Ẹ̀fọ́ ìdí náà kàrà kàtó wáyé. Fèrè gé. bẹ́ẹ̀ bá gbọ́ ṣadé kẹ̀ ẹ̀nà pápá bora bẹ́ẹ̀ bá gbọ́ ṣadé kẹ̀ kẹ́ má bàrú bí ó yí. ṣadé ṣadé ṣadé kẹ̀ṣ kẹ́ má bàrú bí ó yí. ṣadé ṣadé ṣadé kẹ̀ṣ. òun orin tó bá ti jáde ó rọrin.